àlàáfíà náà kò nínú ẹ̀rọ kọ̀ọ̀kan ìfọ̀kànbalẹ̀ ọ̀kọ́rọ̀ máa ń lọ kó ní àgbègbè yìí gbogbo àwọn ẹni tó kún náà kọ́ ọ̀kọ́ ló tẹ̀lé ọwọ́ àlùkù wọlé ọlọ́ṣẹ́ ìṣẹ̀fọ̀ wà áwọ̀ àkọ́wọ́ta ìlọ ìlọ ìyàwó. àbẹ̀lọ́run fún bára wa sọ̀rọ̀ ti tòní èmi tí máa máa wa sọ kí ọlọ́run kí ó darí mi lọ síbi èyí tó jẹ́ wípé màá fi rí ìyọnu ọlọ́run ọba ẹ̀yin náà tí ẹ̀ máa gbọ́ kọ́lọ́n kó fẹ́ iná ní àgbọ̀yìn ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà kọ́lọ́n jẹ́ kó jọ wúlò fún èmi àti ẹ̀yin la hawla wala quwwata illa billah aliyu ọ̀rọ̀ wa èyí tí à ń ṣàlàyé fún wa lánàá àyà tí wọ́n kà fún wa lánàá wọ́n máa kà fún wa àtúmọ̀ rẹ̀ orí ẹ̀ náà ni ibi tí à ń ṣe tafsir lé lórí orí ẹ̀ náà la sì wà a ti parí tafsir àyà ẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹrin sí àyà ẹlẹ́ẹ̀kẹjọ nusrat Isra àbí jù bẹ́ẹ̀ lọ òun náà ni sí ayé ẹlẹ́ẹ̀kẹjọ òun náà níbi tí à yanjú lọ́wọ́lọ́wọ́ tó sì gba àlàyé díẹ̀ ṣùgbọ́n tẹ̀síìrì tí a ṣe lánàá wọ́n kà fún wa lórí pé a máa bá tẹ̀síìrì ti tòní lọ náà sí lọ. أعوذ بالله من الشيطان الرجيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ọlọ́ni a fún Musa ní ìwé ọlọ́ni ìwé tá a wá fún Musa òun náà ni dọ̀míru uyẹn ló lọ bá kìí ṣe Musa bá ọlọ́ni a ìwé náà ní udan ní nǹkan tó jẹ́ wípé yóò máa fi ọ̀nà mà níbà ní Israel àwọn àrọmọdọ́mọ ànábì ọlọ́ àti àwọn ọmọ yóò lè máa jẹ́ nǹkan fi ọ̀nà mọ̀ wọ́n. àlá tàtàkìgbò mi ń dùnì ìwé yìí jẹ́ nǹkan tí àwọn ọlọ́run ọba sọ nínú ìwé náà pé. ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ àrọ́mọdọ́mọ anabi yakub ti ń ṣe sọ̀rọ̀ in ẹ gbọ́dọ̀ lọ yàn ẹ gbọ́dọ̀ lọ gbámú ẹni tẹ́ lọ máa kó gbogbo àlámàrin yín lé lọ́wọ́ tí ó wàá jẹ́ ẹni tó yàtọ̀ sí mi ọlọ́run ọba. Mo pè yín. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àrọ́mọdọ́mọ àwọn tó jẹ́ wípé a gbé wọn pẹ̀lú núhù tó jẹ́ àkọ́kọ́ ànábí ọlọ́run ọba sínú ọkọ̀ ojú omi àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta sáàmù àti áàmù àti yáfìl ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àrọ́mọdọ́mọ fún wọn mo pè yín gẹ́gẹ́ bó ti nú àtàwọ̀rọ̀ tì nìyẹn. òun làwọn kà láàbẹ̀dà. ọlọ́run ní innahu kana abidan shakura ànábì Nuhu ó jẹ́ ẹrú sí ọlọ́run ọba ṣàkúrọ̀ èyí tó jẹ́ wípé ìmọ̀ dúpẹ́ fún ọlọ́run lọ́pọ̀lọpọ̀. وقضينا إلى بني ọlọ́run ni a ti wá parí ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́run ìgbà tá a parí ẹ̀ tán àwọn ọlọ́run wa fi ránṣẹ́ sí ọ̀dọ̀ àwọn Bani Israel tìlìkìtáàbì kó wà nínú ìwé tọ́lọ́run ọba gbé fún àwọn Bani Israel tí ń ṣe àtàwọ̀rọ̀t ọlọ́run ọba ní ti parí ẹ̀ síbẹ̀ náà. وتفسدن في ọlọ́run ní àwọn yìí ọlọ́run dojú ọ̀rọ̀ kọ wọ́n pé ẹ bàjẹ́ lórílẹ̀ lẹ́ẹ̀mejì náà. wà táàrú jẹ́ ẹni tí ó máa ṣe gidi máa ń káyè àbí ẹni tí yóò ga lórílẹ̀ ní gíga tó tóbi. wàyíwá já aláàbò làhùnmá. nígbà tí àdéhùn alákọ̀ọ́kọ́ tèmi ọlọ́run ọba ṣe yìí nígbà tí ó bá dé ìyẹn ni pé ìlérí ìyà tẹ́ jẹ nípa pé ẹ jẹ́ ẹni tó ń wà bàjẹ́ sórílẹ̀ nígbà tó bá dé. àwọn ọlọ́run ọba àwọn àrùn sí yín àwọn ẹrúsìn kan tó jẹ́ tiwa a máa rán sí yín. òun bá a sì ń jáde jẹ́ kọjá sóra tó máa lọ gbọ́nà. àwọn tá a máa rán sí yín wọ́n jẹ́ àwọn tó ṣe wípé. wọ́n ní agbára tó lágbára gan wọ́n ní ìfìyàjẹ tó lágbára gan àbí wọ́n mọ ogun jà ogun wọn ọlágbára gan tẹ́ máa bá yẹn jagun àwọn tá a wá ń sọ yìí wọ́n máa wọ àárín gbùngbùn inú yàrá lọ láti lọ máa fi àjẹ yín náà. وَكَانَ وَعْدًا مَّفْعُولًا ọlọ́ni eléyìí ti di àdéhùn tó ti jẹ́ ṣíṣe. lọ́dọ̀ ọlọ́run ọba eléyìí ò lè yí padà láéláé má àdéhùn tó ti jẹ́ sì ṣe ní lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run súnmọ́ dáadáa náà lákùnmọ́lé kárọ̀tà àléyìn lẹ́yìn náà àwọn ọlọ́run ọba àtúnwá jẹ́ ẹni tí ó fún yín ní kẹ́ ẹ lè padà wá báwọn èèyàn yẹn kẹ́ ẹ wíìnì wọn kẹ́ ẹ borí wọn ọlọ́run àti mú yín wá borí wọn. wà á ń dalẹ̀ náà kàn bíra wà ọlọ́ni àwọn ọlọ́wọ́n bá ti dá yín padà kẹ́ ẹ wá borí wọn a sì ti kún yín lọ́wọ́ pẹ̀lú àwọn owó àwọn dúkìá àtàwọn ọmọ àtùnkùn yín lọ́wọ́ pẹ̀lú ẹ̀. wàjà àìlà kùn àti sàrọ̀ nà fi rà. ọlọ́run ní àtọ̀wá ní ẹni tí jẹ̀mọ́ rẹ̀ ọ̀pọ̀ gan-an ló máa dí nítorí pé ó mọ̀ pé kíní ẹ máa ṣẹlẹ̀ àwọn àmọ́ tún ẹ̀ ní mọ̀dọ́rẹ́ náà. tẹ́ ẹ bá ṣe dáadáa ẹ ṣe dáadáa forí ara yín ni وإن عصيتم فلها tí ẹ bá dẹ̀ jẹ́ wípé àìdá náà lẹ ṣe ẹ̀yin náà ẹ ṣe fúnra yín ni fẹ́mi ara yín náà lẹ ṣe fún náà. وإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم. nígbà tí ìlérí ya èyí tó wá jẹ́ èyí tó gbẹ̀yìn nígbà tó bá wá dé èyí tó jẹ́ pé àwọn tó wá fìyà jẹ yín wọ́n fẹ́ fi aburú kan ojú yín pẹ̀lú ẹ̀ wọ́n fẹ́ dójú tì yín wọ́n fẹ́ fi nira kàn yín nígbà tí wọ́n bá dé náà. وإذا دخلوا المسجد كما دخلوه أول tí wọ́n tún jẹ ẹni tí wọ́n máa wọ mọ́sálásí gẹ́gẹ́ bí wọ́n ti wọ mọ́sálásí náà awwala marratin ní alákọ̀ọ́kọ́ ìgbà. tí wọ́n sì tún máa wó lulẹ̀ gbogbo nǹkan tó jẹ́ wípé ga òun náà ni wọ́n wó lulẹ̀ gan-an. àyà yìí ni àwọn àyà tuntun gbẹ̀ǹbì òun náà ni àwọn àyà tí à ń sọ ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ fún àti jẹ́ kó yé wa nǹkan alákọ̀ọ́kọ́ dájẹ́ kọ́kọ́ yé wa ni yípe lánàá alọ́ka súrà kan nínú súràtù Máídà tí a sọ fún wa pé àwọn ṣéèkù wa àṣìǹkìtì wọ́n ní ááyà yẹn òun wá ní mújímọ́là ó jẹ́ nǹkan tí ọlọ́run ọba ò ṣàlàyé àwọn àyà àti táwa kà níbí yìí òun ló wá jẹ́ ntọ́lọ́mọba wa fi fà sọ́lá rẹ̀ so àwọn àyà yìí a lè pè ní mufassilatu èyí tá a fi èyí tó yẹ kó òun ló ṣàlàyé èyí tí kò yé wa dáadáa ní sóràtù Maida àyà seventy one eléyìí la kọ́kọ́ ṣàlàyé fún wa so látara bẹ́ẹ̀ a lè pè àwọn àyà àti eléyìí ní mufassila àwọn mufassola ìta ṣàlàyé dáadáa lẹ́yìn ìgbà náà àwa ṣàlàyé fún wa wípé wọ́n ní àwọn tán jẹ́ àwọn bànú Israel wọ́n máa balẹ̀ jẹ́ lẹ́ẹ̀mejì wọ́n sì máa jẹ̀yà ìbalẹ̀ wọn jẹ́ lẹ́ẹ̀mejèèjì àwa ń ṣàlàyé fún wa pé àwọn àpá wa pín sóríṣiríṣi ọ̀nà. So mo wá ní ọ̀nà tí wọ́n pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni wípé méjèèjì ti ṣẹlẹ̀ kánàbí ò tó dé ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni pé ìkan ti ṣẹlẹ̀ kánàbí ò tó dé ìkejì ó wá máa jẹ́ nǹkan tí. Tí ó máa ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé ìkẹta òun náà ni pé méjèèjì ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gbé ànábì jìde ṣùgbọ́n náà tún wá wọnú ara wọn bẹ́ẹ̀ tún ara wọn á máa ṣàlàyé ẹ̀ lọ fún wa nígbà tá a bá ń bá tẹ̀síìrì lọ tòbí padà padà sí gbogbo ẹ̀ sílẹ̀ ọ̀nà márùn-ún ló padà jẹ́ ẹ̀gbọ́n náà mẹ́rin la pè lánàá nígbà tá a bọ́ra sí wíwẹ̀ sílẹ̀ ó padà jẹ́ ọ̀nà márùn-ún á padà máa ṣàlàyé ẹ̀ fún wa lẹ́yìn wá gba náà nǹkan lẹ́ẹ̀kẹta tá a wá ṣàlàyé fún wa lánàá a wá ṣàlàyé bí àwọn tó ń jẹ́ àwọn Banu Israel bí wọ́n ti bẹ̀rẹ̀ wá bàbá bàbá wọn ní Ibrahim ó wá sílẹ̀ Sham ó bí ọmọ Ismail àti Isaac Isaac bí Yakub. wọ́n ń sẹ̀mí ní agbègbè nínú ọmọ tí yakubu bí oní yusuf wà òun wá jẹ́ tí wàhálà tó ṣẹlẹ̀ nínú ẹbí wọn ó gbé e délẹ̀ mísírọ̀ ó ń bẹ̀ sábàbí tí gbogbo àwọn bànú Israel tí wọ́n fi wá ń gbé ilẹ̀ mísírọ̀ ọlọ́run musa nígbà musa jìṣẹ́ gbogbo àwọn bànú kó wọn kúrò lọ sí alẹ́ àrídú alimọ̀kọ́dásá ọ wá kó wọn padà wá sí Jerusalem àwọn tí wà ń bẹ ìjọ náà àwọn wọn àwọn Palestine wọ́n wà ní ààyè náà tó jẹ́ wípé àwọn náà ń hùwà àbàjẹ́ lórílẹ̀ ọlọ́wọ́ ní kí àwọn Musa àtàwọn bá sọ ìl kí wọ́n lọ lé wọn kúrò bẹ́ẹ̀ gba ààyè náà ní ọwọ́ wọn. so eléyìí níbi tí a bá tẹ̀síìrì ní àná so ìtàn Bani Israel òun là ń sọ lọ́wọ́lọ́wọ́ àti wá débi kí ni ọ àlẹ́ àrídú àlìmọ̀kọ́ dàsà ta ló kó wọn wọ àlẹ́ àrídú àlìmọ̀kọ́ dàsà òun náà ni Yusha'u bùnú náà ànábì ọlọ́run ni Yusha'u bùnú náà òun ló kó wọn wọ àrídú àlìmọ̀kọ́dẹ́sà èyí tó jẹ́ pé àdìsí torí ẹ̀ wá oòrùn oòrùn nígbà tí oòrùn bá ti wọlé tó bá ń jagun lọ́ngbà tó oòrùn bá ràn tó oòrùn bá ti lè wọlé báyìí ogun yẹn tún díjọ́ kejì nìyẹn àǹfààní sọ̀rọ̀ ìlàdẹ̀ ni ogun dára fẹ́ jagun níjọ́ kejì wọn ó tún ti jẹ́ pé ọ̀nà ọ̀tún ní yé wọn mọ́ kí wọ́n tó gẹ̀ẹ́tì ibẹ̀ yóò tún pẹ́ òun wá bẹ lọ́wọ́ ọba pé ìwọ oòrùn à ń ti máa mú rọ̀ ẹ̀yìn tí wọ́n ń pa láṣẹ ni ọ́ èmi náà wọ́n ń pa mí láṣẹ ni ọwọ́ abẹ lọ́wọ́ fún oòrùn pé kọ́lọ́ máa mẹ́jẹ kóòrùn ọ wọlé táwọn fi borí ọlọ́run dẹ̀ bá dá oòrùn dúró ọlọ́run bá ọ̀dọ́ oòrùn dúró ní ojú sánmà pé kọ́ máa ètè wọlé lásìkò tó máa fẹ́ kọ́ wọlé àyàfi fún ànábì ọlọ́run ọba ìtí ń jẹ́ yúṣà bínú náà ọlọ́run dáhùn dúró àsìkò lọ ṣùgbọ́n òòrùn kò lójú sánmà tọ́lọ́bí ní kí yúṣà bínú náà kó kó àwọn àbànú Israel kó kó wọn wọlé sínú kíni ọ alẹ́ ardu alimọ̀kọ́dàsá tó jẹ́ Jerusalem wọ́n wá lé gbogbo àwọn tó jẹ́ àwọn ẹni ibú bẹ́ẹ̀ wọ́n lé wọn jáde kú bẹ́ẹ̀ wọ́n wá ń gbé bẹ́ẹ̀ àwọn tó wá jẹ́ àwọn ẹni rẹ bẹ́ẹ̀ wọ́n wà pẹ̀lú wọn wọ́n jọ ń gbé bẹ́ẹ̀ ẹ̀wà rí àwọn afáwa ṣàlàyé fún wa wípé kí ni yúṣà òbúnú náà kí ló ṣe èyí tí yúṣà òbúnú náà tó ṣe òun náà ni wípé a ti mọ̀ wípé ìran àwọn tí wọ́n jẹ́ àwọn Israelite méjìlá ni wọ́n nínú ìlú yẹn ó wá fún kálukú ní agbègbè tiẹ̀ ó fún ní agbègbè tiẹ̀ ìwọ ibi ni o dúró sí ẹ̀yin ẹ dúró síbí ẹ̀yin ẹ dúró síbí bó ti ṣe wọ́n nìyẹn nínú ẹbí kọ̀ọ̀kan ó wá yan kọ́ọ́dín. ẹni tí ó máa jẹ́ adájọ́ fún wọn tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ láàrin wọn ẹbí kọ̀ọ̀kan máa yanjú wàhálà tí bá ń bẹ láàrin wọn pẹ̀lú kíni o ẹ̀ tó bá jẹ́ adájọ́ ọ̀nù wọn ó dẹ̀ yan àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńlá tí wọ́n jẹ́ olórí tí wọ́n jẹ́ àwọn àgbààgbà níbẹ̀ ó yàn pẹ̀lú wọn náà láti lè máa mójútó ẹbí kọ̀ọ̀kan eléyìí ni nǹkan tí yúṣà ọ̀bùnú nùn tó ṣe yúṣà ọ̀bùnú nùn àsìkò rẹ̀ ni wọ́n ń pè ní adulikudot àsìkò tí àwọn èèyàn kan tá a yàn wọ́n tá a ní kí wọ́n máa jẹ́ adájọ́ òun ló wá jẹ́ gbogbo àwọn ẹbí pátá yẹn yẹn òun ló wá jọ̀gá fún gbogbo wọn ìyẹn ni Yusha bunu Nun ó jáde bí ọlọ́run ó tún jẹ́ olórí fún gbogbo àwọn kíní ọ Banu Israel ó wá sí àwọn Banu Israel bí adéyẹ ṣe state tó yẹn gómìnà fún wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló sì àwọn Banu Israel bó tún fi wọn lẹ́nìyẹn tó fi kú tó fi jẹ́ pé àwọn ànábì ọlọ́run ọba ń wá lẹ́yìn rẹ̀ wọ́n mẹ́ntẹ́ni àwọn àlámọ̀rí yìí wọ́n mẹ̀ntẹ́ni ẹ̀ lọ. abani Israel lẹ́yìn Yúṣà àtàwọn tó tún wá lẹ́yìn rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣèbàjẹ́ lórílẹ̀ yìí. gbogbo ẹ̀jẹ̀ pé gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn àwọn tó ń gbàgbá lọ́wọ́ wọn wọn ò fi wọn lọ́rùn lẹ̀ àwọn náà tún kógun wá bá wọn àwọn náà ń lọ fi ogun jà wọn láàrin yẹn wọn ò ní fọkànbalẹ̀ náà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run jẹ́ kí wọ́n máa ní agbára lórí gbogbo àwọn tí bá ń gbógun wá bá wọn àbáwọn táwọn náà bá lọ gbógun bá wọn lágbára lé wọn lórí ṣùgbọ́n nígbà táwọn bá ní Israel tí wọ́n bẹ̀rẹ̀ sí yapa ọlọ́run ṣẹ̀rí àti Musa fílẹ̀ àtàwọn ànábì ọlọ́run tó wá lẹ́yìn Musa wọn ò lò ìgbà tí wọn wá lò ọlọ́run ọba wa dẹ sí wọn ẹni tá à ń pè ní Jalut ọlọ́run bá jẹ̀sí wọn ìyẹn ni Goliath lọ́lọ́run á ní kó wá fi ìyà jẹ wọn òun ló wá fi ìyà jẹ àwọn abànú Israel àwọn abànú Israel ni wọ́n ní àwọn nǹkan tó jẹ́ wípé wọ́n gbẹ́mí lé òun náà ni àkótí kan wà tí wọ́n gbẹ́mí lé àkóntí tí wọ́n gbẹ̀mí léyìí wọ́n á máa gbé dání wọ́n á máa fi ṣe tabaruk àwọn nǹkan àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n máa ń kó síbẹ̀ bíi kóòbù tí Musa fi yarun bíi ìwé tọ́lọ́ ọba fún Musa nǹkan tí àrùn lò gbogbo àwọn nǹkan báyìí òní wọ́n máa kó sínú kínní yẹn tẹ́bà tó lọ jagun wọ́n máa ń gbé dání ìgbà tí jáàlú tùtù wá bá wọn jagun ó gbà lọ́wọ́ wọn ó gba kínní yẹn lọ́wọ́ wọn ó pa ọba wọn ẹni tó jẹ́ olórí fún gbogbo wọn dẹ́gbẹ́ olóma wà nípò yúṣàù ó pa á wọn ò lẹ́nìyàn kan mọ́ tó máa jẹ́ kí ni o ẹni tí ó jẹ́ olórí fún wọn mọ́ ìyẹn ló fa wípé nígbà tí ọlọ́run fi wọn látọwọ́ Jalut ìyẹn ló fa nǹkan tí wọ́n fi wá bẹ lọ́rùn ọba pé ìdílé kọ̀ọ̀kan ó ti ní ìdílé tó máa ń jẹ olórí ìdílé yúṣàù yẹn ó ti ní ìdílé tó ń jẹ olórí kò sí ìdílé lẹ́yìn ìgbà tó bá yẹn kú kò sí ìdílé kò sẹ́ni nǹkan tó lè jẹ kí ni o tó lè jẹ olórí má torí pé ìdílé kọ̀ọ̀kan ti ní pé oyè ti ń jẹ nìyí kò sí ọmọ kankan tó jẹ́ ọmọ ọkùnrin tó lè rọ́pò ọba tí wọ́n pa yẹn mọ́ so látara bẹ́ẹ̀ ìyẹn ló fà á fún àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel láti wá máa lọ bá ànábì ọlọ́run ọba wọn nígbà náà tó gbé ànábì ọlọ́run ọba máa ń wà lọ́tọ̀ ọlọ́run ni máa ń yàn ànábì ọlọ́run ọba fún wọn láti inú ìdílé wọn wọn a máa yan olórí wọn ò wá ní olórí mọ́ wọ́n wá lọ bá ànábì ọlọ́run ọba wọn wọ́n lànà ọlọ́run ọba wọn ìgbà náà ni Samuel wọ́n wá lọ bá wípé kó bá wọn bẹ ọlọ́run ọba gẹ́gẹ́ bó wà ní sọ́tù bákọ́rọ̀ nínú sọ́ọ̀tù bá kọ́rọ̀ ìyẹn náà fi ń bẹ lọ́hùn nígbà náà wípé àwọn nídìí wípé kí ọlọ́run ọba kó yan ọba fún àwọn ìyẹn ní bá kọ́rọ̀ alamtara ilà mala aya bi two sixty two forty six lọ́lọ́run bá fi ń ṣàlàyé fún wa ní tó sí wọn bẹ́ẹ̀ ọlọ́run ni ẹ̀rí àwọn jàmáà kan èyí tó jẹ́ wípé nínú àwọn Bani Israel lẹ́yìn Musa náà. ìrìnkọ́ lórí nàbí làwọn bí àbúlànà àbàdìkà. nígbà tí wọ́n ń sọ fún ànábì kan tọ́lọ́wọ́ ọba rán sí wọn wípé ọ̀wá bá wa sẹ́ǹdì. Oh, ọba bá wa gbọ́ba dìde ìyẹn ọba fún wa náà. tó o bá ti ní ẹnìkan tí ó máa jẹ́ ọba nù wa ní àájà sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba àá lọ dojúkọ Jàlúùtù a lọ gba nǹkan tí ó gbà lọ́wọ́ wa a lọ gbà lọ́wọ́ ẹ̀ náà. ọ̀la àlàáṣẹ́ ìtún kútìbà aláìkùn kìtà lọ́la àtúkọ̀ tìlú. ó ní ìtòfìdí ni wípé tọ́lọ́hún bàbá bá dán fún yín pé kẹ́ ẹ jà á ń la tìlú ẹ̀ ní já o ẹ̀ ní já náà mọ̀. ọ̀run ألا نقاتل في سبيل الله wọ́n ní kí ló ṣe wá tá a ní í jà fi sabilillah lójú ọ̀nà tọ́lọ́mọ bá. وقد أخرجنا من ديارنا وأبنائنا. àwọn tó jẹ́ pé ìlú wa wọ́n ti lé wa kúrò láwọn obìnrin kan ti gba àwọn ibìkan kúrò lọ́wọ́ wọn nìyẹn nínú àwọn ẹlẹ́lẹ́ wọn tí wọ́n ní wọ́n ti fìyà jẹ wọ́n so wọ́n lé wọn kúrò níbi àwọn ààyè wọn tí wọ́n ní tẹ̀fìdí àwọn yẹn fẹ́ já gbà yẹn wọ́n gba àwọn ilẹ̀ kú lọ́wọ́ wọn ilẹ̀ táwọn náà ní gbà yẹn àwọn tẹ́ jẹ́ àwọn jàlúùtù wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ kú ní ọwọ́ wọn wọ́n lé wọn kó lé àtàwọn ọmọ wọn. falamma kutiba alayhimul qital. nígbà tí àwọn ọlọ́run ọba wa sọ fún wa pé kí wọ́n jà. tawallaw illa qalilan ọ̀rọ̀ ni wọ́n sá sẹ́yìn mi àyàfihàn díẹ̀ nínú wọn. Wallahu alimun bizzalimin. ọ̀rọ̀ ni gbogbo àwọn tó bá jẹ́ alábòsí ọlọ́run bá ló ń dá wọn mọ̀ dáadáa. wa qala lahum nabiyyuhum inna Allaha qad ba'atha lakum Taluta malika. ànábì wọn wá ń ṣàlàyé fún wọn wípé ọlọ́run ọba ti wá gbé dìde fún yín ní ìsìn ọlọ́run kọ́ ni wọ́n jagun láìsí ọba wọn ò lè jagun wọn ní sá sẹ́yìn ọlọ́run wa gbé fún yín ọwọ́ àlọ́ yẹn nìkan tí ń jẹ́ tọ́lùt kó jẹ́ òun ò sí ọba ọlọrọ ọ̀yàn nígbà tó tó lè wá láti ìdílé fún wọn. yakunu ọba yín ọba ipe kọ́lọ̀ wọn yọba fún yín ọlọ́run sì lóun yọba fún yín ẹ̀wà ni bóyá eléyìí fẹ́ jọba eléyìí lọ́wọ́ ayé lọ́ba ẹ ẹ bá ti yàn ká ara yín fún ara yín tẹ̀tẹ̀lẹ̀ ebi yóò ti yàn ká ara rẹ̀ pé ẹ tá yàn ni ẹ yàn ká yín fún ara yẹn lẹ́nikẹ́ni kan bá yín yàn ká wá ní sẹ́ńtì ẹ tó yẹ lọ́ba ni nam. gbogbo wa gan gbogbo wa gan gan wọn ni wà nánà akubili gbogbo wa tá a wà yìí làwọn gbogbo wa òun jẹ ọlọ́fẹ́ lójú nu òun ló lọ ọlẹ̀ jù ní gbogbo gbogbo wa la lẹ́tọ̀ jùlọ kò yẹ kó jọba. ẹ̀rí ibi títí wọn lọ nìyẹn wọn ní wàlámù yóò ta sá àtàmínà màálì eléyìí ò lówó lọ́wọ́ kò ní ẹni ò lówó lọ́wọ́ sẹ́yìn eléyìí ò lọ́wọ́ máa jọba ni so bí èdè tuntun lù ṣe so ìṣesí àwọn júù nìyẹn láti jẹ́ pé ọ̀rọ̀ owó bí owó bí owó bí owó láàfin yàn yàn lóye so nítorí wà lórílẹ̀ ayé lónìí náà nìyẹn so tí wọ́n kọ́ wo ni pé sọ lówó lọ́wọ́ tó bá lọ fẹ́ ṣe kankan tó bá lọ fẹ́ jẹ gómìnà tí ọkọ bèè lọ́wọ́ ẹni pé so olówó <laughs> lọ so tí ọkọ bèè lọ́wọ́ ẹni yẹn so nam. ọ̀la iná lọ àtọ̀bà wà lẹ́kùn. ọlọ́run ọba ló yan ọba èèyàn ló yan fún yín nam. wàzàdàwù bá sọ̀tàn fìlà ìlú wà ní jésù. so nǹkan tí èèyàn fi máa ń jẹ́ ọba alákọ̀ọ́kọ́ náà ní ìmọ̀ ìmọ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni àlàáfíà ara ó gbọ́dọ̀ jẹ́ dọ́gbẹ́rẹ́ jọba ọlọ́run bá fún ní gbogbo tí ó fi jọba ọlọ́run ti fún kìí sọ owó nìkan yẹn fi ń jọba kìí owó ìdídìdì lẹ́wọ̀ ayàn tí ó lè tí owó sí adìyẹ yẹn fi ń jẹ́ olórí nítorí yẹn fi ń jẹ́ olórí ni ìmọ̀ ọgbọ́n èèyàn jẹ́ kí ni o èèyàn jẹ́ tó lálàáfíà ọlọ́run fún ní méjèèjì نعم والله يؤتي ملكه من يشاء ọlọ́run ọba níbẹ̀ máa ń fún ẹni tó bá wù ú ní ọlá rẹ̀ ọlọ́run ló fún náà mú. wallahu wasi'un alim. ọlọ́run ọba wa ó sára ìpè ọlọ́run ọba tó gbáàyè ní gbogbo nǹkan ni ọba tó mọ̀ ní. wa qala lahum nabiyyuhum inna ọlọ́run ọba wa ní pé ànábì wọn wá sọ fún wa wípé tẹ bá fẹ́ mọ̀ pé ọba ni torí pé wọn ì tètè gbà tiwọn ọlọ́run ẹ wà á rí àmì ìjọba rẹ̀ nàmú. àpótí tí wọ́n gbé lọ yẹn ọlọ́wọ́ ní káwọn màláìka ọlọ́kùn ọlọ́ gbé àpótí yẹn níbi tí àwọn jàdùtù gbé sí ọlọ́run kí wọ́n lọ gbé kó bẹ̀ kí wọ́n wá jù sí iwájú kí ni o so kọ́ wá jù síwájú ọ̀dọ̀ àwọn bàní sọ̀rọ̀ àkójúdẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ ìjà fún yẹn ọlọ́run ọlọ́ba yín gbé wa kẹ́ ẹ lè bá àmọ́ pé mi mọ iye ní ìlọ́ba ọlọ́ba wa ní àpótí yóò wà bá yín nìsí náà fi ì. àpótí tó pé ọkàn yín máa ń balẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba yín tẹ́ ẹ bá ti rí àpótí yẹn ọlọ́run á gbèdé wa fún yín nìsí. wàbàkìyàtò mi àfojúdẹ́gbẹ́ ń bẹ nínú ẹ̀ àwọn nǹkan àṣẹ́kù bíi kóńbì kankan tí àwọn tí Musa fílẹ̀ àti àwọn Musa àtàwọn ará Musa àti alu Harun àwọn tí wọ́n máa ń jẹ́ ẹni tí máa ń jẹ́ olórí ìjọsìn nìyẹn sọ tí wọ́n fi sílẹ̀ náà. ọlọ́ni àwọn màláìka ló máa gbé wá o ẹ̀ nínú àwọn màláìka ni ó gbé wá láti bẹ̀ tí wọ́n wá jù sọ́dọ̀ yẹn náà ọlọ́ni eléyìí àmì ló jẹ́ fún yín. ọlọ́ni tẹ́ ẹ bá jẹ́ ẹni tó jẹ́ mùmínì náà. Fàlámà fásolà tọ́lù tóbi jùlọ. Sọ ìgbàdé jẹ́ ló ń dá wọn láàmú, ọlọ́run bá ṣe ní pàṣẹ fún wọn tó bá wọn fà kan gbà wípé jàlúùtù yẹn òun ni ìyà tí wọ́n kọ́kọ́ jẹ ìfsáàdù tí wọ́n ṣe ni wọ́n ṣe lẹ́yìn kíni o lẹ́yìn ìgbà tí yúṣà ò ti ṣe wọ́n tán tọ́wọ́ pẹ́ díẹ̀ wọ́n ṣe bàjẹ́ lórílẹ̀ ọlọ́run á fi ìyà yẹn jẹ wọ́n ẹ̀yìn tọ́lọ́ ọba wa fi pàṣán ìyà yẹn tó fi jẹ wọ́n òun ni kíni o jàlúùtù ìgbà tí ọlọ́run á fẹ́ jẹ́ kí wọ́n wá ní kárọ̀ kí wọ́n jẹ́ ìborí padà lórí wọn òun á nìyí ọlọ́run ìwà lámà fásọlá tọ́lùtù. nígbà tí tọ́lùtù tó jẹ́ ẹni tó jẹ́ ọba fún wọn nígbà tó kó gbogbo àwọn ọmọ ogun jáde kó lù ú tán bẹ́ẹ̀ lọ bá wọn jà lùtù jà. ọ̀la iná lọ àmúlòtẹ́lì ìbọn ọlọ́run ọba ń tẹ̀sí pẹ̀lú odò kan ẹ máa gbabẹ̀ kọjá. Nam. No. فمن شرب منه فليس مني ẹ bá ti mú nú omi ẹ tó mú àmujù ń bẹ irú ẹni bẹ́ẹ̀ ò ní tẹ̀lé wa lọ kò ní lè tẹ̀lé wa lógún mọ́ yóò jókòó kalẹ̀ ni tí ò ní lè lọ́mọ́ o. ومن لم يطعمه فإنه مني. ẹ tó bá lè mú mọ́ra tí ò tiẹ̀ tó nǹkan kan wò ń bẹ̀ rárá òun ò lè lo ogun yóò lè lo ogun ẹ ò tó nǹkan kan wò ń bẹ̀ rárá yóò lè lo ogun. نعم إلا من اغترف غرفة àwọn tó tún lè lo egbò òdúgbẹ́gbẹ́gbẹ́ egbò ah ògbẹ́ ìpọ̀ kí mọ́tò gangan òwò kókàn ọ̀rá mú èbú ọwọ́ kan báyìí kó sì bù sẹ́nu tí ò ní lè tó láti mú kókàn ọ̀gbẹ́ ah, ah omi yìí lágbára ju pé ah wọ́n yára ẹ̀rọ mú gangan bẹ́ẹ̀ ògbẹ́ ti gbẹmí jù báyìí lọ tó bá lè bu ọwọ́ kan báyìí tó sì mú nà mú. fàṣàrí bú mi ní. àwọn èèyàn mú omi tààrà nínú ẹ̀sọ́ ìlà kọ́lí ìlà mi nù èèyàn díẹ̀ ni ò mú mi náà. Fàlámà jà wàsàwù wọ́n lẹ́bi àmàlú rà. Nígbà tí àwọn tó nígbàgbọ́ táwọn ò mú omi rárá àbáwọn fẹ́ kí wọ́n mú dẹ́ẹ̀ kan tí wọ́n wá kọjá omi yẹn pẹ̀lú yúṣà àtàwọn ẹ̀tàn kọjá bẹ̀ náà mú. ọ̀lùlá tọ́ kọtàlá nàníyà ọmọ ìjà lóòótọ́ jòlóńdé. wọ́n wá sọ báyìí pé á sagbara ó sì kájà lúta àtàwọn ọmọ ogun ẹ̀ báyìí. ọ̀lẹ́lẹ́dí náà dùn núnà ànáhùn àwọn tí wọ́n mọ̀mọ̀ dájú wípé lọ́nà mẹ́rin kan tí wọ́n mọ̀mọ̀ dájú ẹ̀mí wọn wípé ah níjọ́ kan lápàdé ọlọ́wọ́ ọba ikọ̀ ẹja máa ń so sí wàhálà sàtẹ́lẹ̀ bá ti kéré nọ́mbà ló wà lẹ̀ já lọ. àmì fíyà ti ń kọ́ ní láti lọ wọ́lá bá ti fìyà tán kábíyà tán oyin ní àìmọye jama tó kéré tó borí jama tó pọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba. wàlláhu máa sọ mí ẹ̀ ń bá ti lè ní sùúrù ọlọ́run bá máa wà pẹ̀lú wọn nígbà tí gbogbo wọn wá jáde sí jàlúùtà àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀. qalu rabbana afrigh alayna sabran wọ́n ní wọ ọlọ́run ọba áfíríkì àlẹ́yìnà sọ́bìrọ̀n ọ̀ wá da sùúrù lé wa lórí. ìwọ ọlọ́run ọba fi ẹsẹ̀ wa múlẹ̀ ọlọ́run ọba kún wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ lórí àwọn ẹ̀tún wọn jẹ́ kèfèrí yìí. wọ́n wá mú gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn jàlúùtù àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n fọ́n wọn dànù pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba. wọ́n kọ́ tàlá dáwùdù jàlúùtù. ànábì ọlọ́run ọba tó wá jẹ́ Dáúdù òun pa òun ọlọ́run ọba padà wá fún ní nǹkan méjì pọ̀ Dáúdù lẹ́yìn Jàlúùt Dáúdù yẹn ọba wá fún ní ó ṣe lọ́ba ó tún wá ṣe lánàbí ọlọ́run ó ṣe ní ọba ó tún wá ṣe ní ọ ọlọ́run bá fi mọ anabi Dáúdù àwọn nǹkan fẹ́ so ibẹ̀ yẹn nìyẹn ìyẹn àwọn àpá wọn ṣe síbáàtù ilé àwọn tí wọ́n jẹ́ àwọn mufasirun tí wọ́n ṣáájú lọ àwọn gbà wípé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàf wọ́n gbà wípé gbogbo ìṣẹ̀lẹ̀ méjèèjì ló ti ṣẹlẹ̀ síwájú ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n gbà ní wọ́n gbà wípé ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ lélẹ́yìí òun náà ni wípé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣèbàjẹ́ lórílẹ̀ wípé ọlọ́run bá fún wọn ní dáwọ́là dáwọ́ tọ́lọ́ fún wọn ní wípé ọlọ́run gba ilẹ̀ ẹlẹ́ abdul mọ̀kọ́ dásà ó gbà fún wọn ìgbà tí wọ́n bá wá gbà fún wọn wọ́n wá jẹ́ ẹni tó wá ṣèbàjẹ́ lórílẹ̀ ayé ọlọ́run bá wá fìyà jẹ wọ́n gan ìyàtọ̀ jẹ wọ́n nìyẹn táwọn bá fọwọ́ táwọ́ rẹ̀ fìyà jẹ wọ́n òun náà ni jàlúù lẹ́yìn ìgbà náà ọlọ́run ọba tún wá rìstọ́ọ̀ agbára wọn padà jàlúùtù náà ló gbàgbára yẹn padà fún wọn ṣùgbọ́n ẹ eh, tọ́lùtù ló gbàgbára yẹn padà fún wọn ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá ní kó pa olórí ogun òun náà ni Dàúd pẹ̀lú òkò tó mú dání òfìpa ọmọ ike náà lè sílẹ̀ jẹ́ngbà náà kó ló wá di pé òun ló wá tún wá sọ sí di tọ́lùt so so látara bẹ́ẹ̀ ìkan ònìyẹn àwọn tí wọ́n jẹ́ àwọn bànú Israel wọ́n wá jẹ́ ẹni tí anabi Dawud tó ń kọ̀ntró wọn ìgbà tí anabi Dawud ń kọ̀ntró wọn wọ́n ti túbá nìyẹn ọlọ́run ti gba túbá wọn wọ́n ti padà tún wá ní ìmọ̀ ṣèjọba lọ ìjọba tí kótó di pé Dawud dé àwọn tí wọ́n máa tààrí àwọn tí wọ́n máa ìtàn wọ́n ní ìjọba yẹn exist fún four hundred years láwọn tí wọ́n mọ ìtàn wọ́n ní ìṣèjọba yẹn ó wà láàrin four hundred years Dawud wá bẹ̀rẹ̀ sí ṣe ìjọba lé wọn lórí ìgbà tí Dawud kú Suleiman náà wá ṣe ìjọba lé wọn lórí láàrin Dawud àti Suleiman ìṣèjọba wọn àwọn Banu Israel ìgbà náà wọ́n sin lọ́n dáadáa wọ́n jọ́sìn fọlọ́wọ́n bá dáadáa ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Suleiman wá kú lóbi jẹ́ pé ìgbà Dawud àti Suleiman náà ń pè ní adul muluk ìgbà Tolut lẹ́yìn Tolut kí ni ọ Dawud lẹ́yìn Dawud kí ni ọ Suleiman ìyẹn náà ń pè kí ni ọ adul muluk ètò ọ̀sán yìí náà so lẹ́yìn ìgbà náà ilé wa kú tán báyìí ìjà wa ṣẹlẹ̀ láàrin lẹ́yìn ìgbà tí Suleiman kú tán ó ní wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn Banu Israel ta ló fẹ́ sọ̀sídìí Suleiman àwọn kan gbà wípé ọmọ tí Suleiman bí lẹ̀lẹ̀ torí pé ọba ọ̀rọ̀ ọba ló ń di wàhálà báyẹn o sẹ́dínà pé Dàwùdù òun ti di kíni o ó ti jẹ ọba ó dẹ̀ tún jẹ kíni o ó tún jẹ ànábì Ọlọ́run Suleiman ó jẹ́ ọba ó tún jẹ́ kí ni o ànábì ọlọ́run wọ́n dàbí ọlọ́run ni ó yàn ànábì rẹ̀ ni ó gbé dìde fún àwọn ṣùgbọ́n ọba inú ìdílé táwọn ti máa ń ṣe kí ni o inú ìdílé táwọn ti máa ń yàn bẹ́ẹ̀ àwọn méjì ti jẹ méjèèjì pọ̀ ó wá kú pé àárá o ọmọ Suleiman kò lè ṣe kí ni o kò lè tó bá àwọn méjèèjì yẹn ìdílé ànábì ọlọ́run ni wọ́n ti wá ọlọ́run kẹ́kọ̀ọ́ báyìí kí ni ìjọba pọ̀ fún àwọn méjèèjì so ìpàdé Suleiman kú dára ọgbẹ́ ara ìdílé ànábí ọlọ́run ọba inú yìí lọ́wọ́ tí wọ́n yà ànábí ọlọ́run ọba so èyí ò nídìí kẹ́ ẹ ṣe kí ni o kẹ́ ẹ jẹ ọba mọ́ ìdílé ọba lẹ́yìn kó wá ṣe kí ni o kó wá jọba ìyẹn ló fa wàhálà láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn àbànú ìsọ̀rọ̀ yìí áàdù tí wọ́n wá bọ́ sí onípè ní áàdùlì nkìsáàmù Adu division táìmù pé àgbà ti ara wa mọ́ òun ni wọ́n bọ́ sí so táìmù yìí ẹ̀dọ́ wa jẹ́ ọmọ Suleiman òun kó òun ìran títí wọn ìran Yahuda òun ìran títí wọn òun wá wà pẹ̀lú ìran Bunyamin tó jẹ́ ọmọ fún Yusuf ìran bùnìyàmín òun wà pẹ̀lú ìran bùnìyàmín so àwọn méjèèjì ìran méjèèjì àwọn nìkan ni wọ́n á dá dúró sí bí árídùmọ̀kọ́ dásà yẹn àwọn dá dúró síbẹ̀ wọn ò kúrò mbẹ̀ àwọn tí wọ́n wá jẹ́ àwọn mẹ́wàá yòókù àwọn á wò pé àwọn mú fùkúrò níbẹ̀ yẹn àwọn bọ̀ sí agbègbè míì ní ilẹ̀ sáàmù náà tó jẹ́ Jerusalem náà àwọn bọ̀ síbẹ̀ so lóbi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn méjèèjì yìí àwọn ọ̀ràn méjì wá dá dúró lọ́tọ̀ àwọn ọ̀ràn mẹ́wàá tàbí mẹ́sàn-án wọn wà dá dúró lọ́tọ̀ pé kí wọ́n máa ń wo ìran Yusuf pé ṣé ìran Yusuf ṣe exist nítorí pé bóyá òun kò padà exist lọ́mọ nípa ìjọmọ obìnrin tó bí pé só ní ọmọkùnrin àbí ọlọmọkùnrin tó àlọ. so lọ́dọ̀ wa bẹ́ẹ̀ àwọn yẹn ni wọ́n wá wà ní Janub south Philistine àwọn àrán méjèèjì yẹn àwọn ni wọ́n wà ní south ilẹ̀ Philistine so ibẹ̀ làwọn tí wọ́n ń ṣèjọba títí wọn tó jẹ́ pé ọmọ Suleiman olówó ń ṣèjọba lé wọn lórí àwọn ẹ̀ náà wọ́n á ní olórí títí wọn náà lọ́tọ̀ tí wọ́n yàn ní ọba pẹ̀lú àwọn mẹ́wẹ̀ẹ̀wá tó kù tí wọ́n jẹ́ àwọn tribes mẹ́wẹ̀ẹ̀wá tó ṣẹ́kù àwọn yẹn wá wà ní north Philistine àwọn kan wà ní south kíni o Philistine àwọn eléwà wà ní kíni o north Philistine àwọn gẹ́gẹ́ ni wọ́n sọ àwọn di Israelites àwọn pẹ̀lú àwọn ní ìsọ̀rọ̀ yìí àwọn náà sọ àwọn di Israelites but àwọn tó wà bíi bíi àwọn ni àwọn tó wà níbi tí àwọn náà entitled sí Bethel Magdas àwọn náà entitled sí Jerusalem eh, alimẹsílẹ aksọ àwọn méjì tí yẹn àwọn náà wà tí wọn entitled sí Bethel wọ́n ti dá àwọn eléyìí tí wọ́n á sáko lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ti wá lọ sí ibòmíì so látara bẹ́ẹ̀ àti wá rí i pé ìṣèjọba àwọn Banu Israel ó ti wá pín sí ọ̀nà méjì ìgbà míì àwọn méjèèjì lè ran àwọn lọ́wọ́ ìgbà míì àwọn méjèèjì lè gbógun ti ara wọn ṣùgbọ́n àwọn méjèèjì náà ni wọ́n ní àwọn ìpèníjà àwọn tí wọ́n ń bá wọn jà tó jẹ́ wípé wọ́n jẹ́ àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn bí àwọn tí wọ́n jẹ́ àwọn Palestine náà àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn wọ́n bá wọn jà àwọn alágbára ayé àwọn Persian àwọn tí wọ́n wà ní Babylon àwọn náà ń wá láti jẹ́ pé kí wọ́n máa lọ gba ìlú àwọn tí wọ́n jẹ́ àwọn Romans àwọn náà ń wá pé káwọn náà lọ máa gbàlú kálukú ní wá bí wọn ti gbàlú àwọn tó jẹ́ àwọn àwọn Yunan àwọn Greece àwọn náà wá àwọn náà ń gbàlú káàkiri so àwọn ará nínú ọ̀dẹ́gbọ́n náà tó ń wá pàwà ìgbà náà agbára ni ẹ bá lágbára òun ní í ṣe kí ni o òun ní ọmọ gbàjọba lọ́wọ́ èèyàn so òun ní ọmọ jẹun ìta nígbà náà so lóbi jẹ́ wípé oríṣiríṣi àwọn wàhálà òun ló kojú àwọn tí wọ́n jẹ́ àwọn méjèèjì ìgbà tí wọ́n pín yẹlẹyẹlẹ yìí ṣùgbọ́n àwọn tí wàhálà kojú wọn jù òun làwọn mẹ́wẹ̀ẹ̀wà tí wọ́n lọ dádúró yẹn àwọn ni wàhálà kojú wọn jù but ìdádúró wọn wọ́n exist gẹ́gẹ́ bá àwọn afọ́nitárì ti sọ láàrin two hundred and forty four years òun ni wọ́n fi exist tó wáyé pé lẹ́yìn two hundred and forty four years tí wọ́n exist yẹn wọ́n pa àwọn ẹrẹ́ tán yẹn wọ́n gbàjọba lọ́wọ́ wọn tí ìjọba wọn ò gbèrí mọ́ pátá kò sí bẹ́ẹ̀ gbàjọba yẹn lọ́wọ́ wọn ìdọ́gbẹ́ wọ́n lé wọn káàkiri ìlú káàkiri tí wọ́n bá tún wá wà nínú yẹn tí nínú yẹn wọn ò tẹ̀ recognize wọn mọ́ torí pé àwọn kan wà tó ń pè ní aṣọwárí yúù àwọn ni wọ́n gbàjọba lọ́wọ́ wa àwọn náà padà wá ń kọ́ńtúrò àyè yẹn tó jẹ́ pé àwọn ìṣẹ́lẹ̀tì wa wọn ò ní àǹfààní kankan níbẹ̀ mọ́ so wọ́n gbà bẹ́ẹ̀ tó pé wọn ò tiẹ̀ lè sọ pé àwọn làwọn ní ṣe báwọn náà wá bẹ́ẹ̀ ni láti wá tòdò síbẹ̀ wọn ò lè bàbá àwọn làwọn níbẹ̀ yẹn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti fọ́n káàkiri inú ìlú káàkiri ṣùgbọ́n ìṣèjọba tí àwọn tí wọ́n jẹ́ àwọn Yahuda òun náà ó exist láàrin three hundred and sixty two years òun ló fi exist gẹ́gẹ́ bí àwọn tó ń sọ ìtàn gẹ́gẹ́ bí wọ́n ti sọ ìgbà yẹn ò tí bí Jésù o gbogbo ìjọba gbogbo wọn wó nígbà tó kú bíi six hundred and three years ni wọ́n máa bí Jésù olùjọba gbogbo wọn ti wó àwọn tó wá gbàjọba lọ́wọ́ àwọn eléyìí òun ni àwọn tí wọ́n jẹ́ àwọn ará alẹ̀ Mísírà àwọn Egyptians àwọn ni wọ́n wá láti wá gbàjọba lọ́wọ́ àwọn méjèèjì tí wọ́n dá dúró yẹn àwọn ni wọ́n gbàjọba lọ́wọ́ wọn àwọn ni wọ́n mú wọn lẹ́rú àwọn ni wọ́n sọ fún pé ẹ máa sanwó ẹ máa sanwó ṣàkọọ́lẹ̀ fún wa so wọ́n san táàsì fún wa so lẹ́yìn wọ́n gbà náà bí bẹ́ẹ̀ wọ́n san táàsì wọ́n dẹ̀ ń ṣèjọba wọ́n gbàgbà pé àwọn wà lọ ń dá àwọn wà lọ ń dá àwọn ará kíni o mísírọ̀ so àwọn ẹ̀yẹ́ sì ti ní exist gẹ́gẹ́ bí wọ́n sì ń jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé wọ́n sì ń ríra wọn ní àwọn títí yẹn àwọn ètò ẹ̀rẹ́ kí ni o wọn ò ríra wọn mọ́ bẹ̀tẹ̀ àwọn eléyìí sì ríra wọn wọ́n kàn wà ní ọ́ńdà ẹ̀ tó ṣèjọba ni wọn lórí ni wọ́n tún wá bẹ̀rẹ̀ sí í ṣe aburú wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣe kí ni aburú àwọn tó jẹ́ àwọn àbànú Ísírẹ́lì wọ́n bẹ̀rẹ̀ sí í wúwà tí ò dá Ọlọ́run bá wá rán sí wọn láti ilẹ̀ Babylon lọ́lọ́run ti rẹ́ nìkan tẹ́ ń pè ní buktasor ẹnìkan kọ́ àtẹ́ ń pè ní sani arif ó ti kọ́kọ́ wá bá wọn jà òun ìjà tiẹ̀ ò lágbára tán yányá tó wá fìyà jẹ wọn òun ọlọ́run ni òun ni ó wá wá ní ti tiẹ̀ ẹni tó ń pè ní buktasor yìí nígbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel wọ́n tún ń tàpá sọ́lọ́run wọ́n ń hùwà tí ó dáa ọlọ́run ọba ó wá sẹ́ndì bùkútásọ̀rù sí wọn bùkútásọ̀rù yẹn ló wá fìyà jẹ wọn ó pàlù wọn run yányán aláwọ̀kọ́ òun gangan ló kọ́kọ́ lé gbogbo àwọn tí àwọn ará Egypt kó síbẹ̀ pé kó má ọkọ̀ lé gbogbo àwọn yẹn náà ó lé wọn kó bẹ́ẹ̀ ó sọ níyàn di ìlú rẹ̀ ó wá fìyà jẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn bànú Israel ó pa ìlú yẹn run yányán owó bẹ́tì magdas owó masjid al-aqsa owó ó pìyà jẹ wọn ó wá mú gbogbo wọn padà àwọn tó ṣẹ́kù nù wọn ó pa wọn àwọn tó ṣẹ́kù nù wọn ó mú wọn lẹ́rú lọ sínú ìlú rẹ̀ jẹ́ pé ìlú Babylon yẹn ó di ìlú tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn Júù wà lọ gbé bẹ̀ ibẹ̀ ni wọ́n wà ìtàn bíi tún wà tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ ìlú yẹn ni ó bàjẹ́ ìlú yẹn ló bàjẹ́ òun ni ìkànnì àwọn ànábí ọlọ́run ọba ń kọjá níbẹ̀ tó rí bíbù tásọ̀rù ti bàálù yẹn jẹ́ ó wá ní ànáyù yìí lọ́wọ́ ànáyù yìí adìlá àbádàmọ́ ti à olórí pé à ìlú ló bàjẹ́ tó báyìí bùtásọ̀rù bàjẹ́ ní ó bàjẹ́ ó bàjẹ́ bẹ́ẹ̀ ó wá ní pé ọlọ́run bó à ìlú yìí ò lè jẹ́ lùmọ́láyé o ọlọ́wà ni ìwọ kú bá mọ kú bó ti wà. ọlọ́wà ni kò kú fún odidi hundred years ló kú síbẹ̀ kó tó di hundred years ọlọ́run bá fẹ́ jí yẹn ọlọ́run ọba ti dá ìlú yẹn padà ó ti dá ìlú yẹn ó ti wá ọlọ́run ti dá padà kó tó di kó jí padà ọlọ́run ti dá padà tó fi jẹ́ pé ìlú tó jẹ́ ìlú Babylon yẹn àwọn míì tún ti wá gba ìlú tàwọn náà lọ́wọ́ wọn ẹ̀dọ́ wá gbàdú lọ́wọ́ wọn yẹn òun tún nífẹ̀ẹ́ àwọn tó ń jẹ́ àwọn Banu Israel òun ló wá ní kí gbogbo wọn máa padà wá sí inú ìlú wọn àwọn kan padà mọ́ àwọn kan padà síbẹ̀ òun lọ́wọ́ bá wọn tún ìlú yẹn ṣe tó fi wá lọ gbé bẹ̀ láàrin kó ló di pé hundred years yẹn kọ́ lọ́n tó wá jí òun ìlú tó wá lọ́lọ́run ò lè túnṣe Ọlọ́run ti túnṣe kó tó jí. so ìmí yẹn ti wá padà ó tún wá di pé kí ni o ó wá wà ní ọwọ́ àwọn bànú Israel padà rògbò kílẹ̀ wa báyẹn làwọn afáàfin gbà yí pé ìyá ẹlẹ́ẹ̀kejì tí ọlọ́run ọba ṣàdéhùn fún àwọn tí wọ́n jẹ́ àwọn bànú Israel wípé ẹni tó fi ìyà yẹn jẹ wọ́n òun náà ní kí ni ó bòǹkútà sọ̀rọ̀ òun ló fi ìyà yẹn jẹ wọ́n ìyà tó lágbára gan ni tọ́lọ́wọ́n bá fi jẹ wọ́n so látara bẹ́ẹ̀ òun ló wá pàtó fi jẹ́ wípé ìṣèjọba ó wá padà sọ ọwọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn kí ọ àwọn abànú Israel wọ́n wá bẹ̀rẹ̀ sí í gbé ṣẹ̀pẹ̀ àwọn títí yẹn àwọn tí wọn ò exist mọ́ rárá àwọn eléyìí ló yẹ kí ni o àwọn lókù wọ́n ti gba gbogbo ọ̀dọ́ títa àwọn títí yẹn ẹ̀yàn dáìlà tí wọn ò gbérí mọ́ ṣùgbọ́n bí ó sì ṣe kí ni ó sì ń gbérí ó tún ti padà wá ṣùgbọ́n gbogbo àwọn wọ́n ti fẹ́ káàkiri àwọn àṣẹ ìdẹ ti wọ́n ti fẹ́ káàkiri èèyàn díẹ̀ ló tún padà wálé jẹ́ pé wọ́n tún wá gbé mi ìyẹn ló wọ́n wá jẹ́ alexander the great onípe ní al-iskandar al-makduni al-yunani ìyẹn ló wá padà tó wá dé òun náà alágbára ayé kan náà lọ́nà òun ló padà wá gba ààyè yẹn òun náà tó padà wá gba ààyè yẹn so ó gba bẹ̀yẹn ó gba Mísírà ó gba Egypt gan ó gba yẹn ó gba Babylon ó gba gbogbo ẹ̀ ìtọ́lágbára dé so òun ló wá ń kọ́ńtúrọ̀ ayé yẹn lọ so olóńkọ̀ntra yẹn lọ so kó tó wá di wípé àwọn romance náà wá dé <laughs> òun ti kú òun ti kú o gbàdúrà kọ́ńtrọ̀ òun ṣe tó fi kú ṣe àwọn tó fi lẹ̀lẹ̀ ó pín àwọn ọba rẹ̀ àyẹn náà nǹkan tó ó ti tọ́ di ti di territory tí ẹ̀ eh, Greece Yunani ń gbogbo àárín yẹn ó gba Egypt báwọn náà bá náà ti ń gbàjọba lọ́wọ́ yẹn ó gba babylon ó gba gbogbo iraq ó gba gbogbo ẹ̀ káwọn ọ̀dẹ́gbà greece ló ń kọ́ńtò rẹ̀ ṣùgbọ́n àwọn romans náà wà tó wá dé so àwọn náà wá gbàjọba kúrò lọ́wọ́ àwọn tó wọn fi lẹ̀lẹ̀ àwọn náà lé ìjọba ìjọba àwọn greece kúrò ní ilẹ̀ tí àwọn yehudi tí wà yẹn so bí wọ́n ti wá wà nìyẹn àwọn roman àwọn ni wọ́n wá ń kọ̀ǹtró ìjọba yẹn àwọn ni wọ́n ń kọ̀ǹtró ìjọba yẹn so àwọn romans ń kọ̀ǹtró ìjọba lọ ibẹ̀ ni wọ́n bí jésù sí o ìjọba yẹn ìjọba ọwọ́ àwọn romans ló wà nígbà tí wọ́n bí jésù so òun náà lọ́wọ́ àlọ́ tí tí tí tí tí tí tí tí tí tí tó fi wá di wípé ọwọ́ wọn làwọn táwọn jẹ́ mùsùlùmí. ọwọ́ wọn láti wá lọ gbàjọba yẹn kúrò láyé Umar adéọlá àná ọwọ́ àwọn Romans tí wọ́n ń control kíni yẹn òun ni àwọn kíni àwọn wà ń kankan torí tó ń control àwọn kan ń control àwọn kan lọ́wọ́ wọn so ọwọ́ wọn ní Umar ibn Khattab tí wọ́n ṣe kíni o nígbà tá mùsùlùmí ń já àwọn mùsùlùmí náà gba Persia wọ́n gba gbogbo Iraq pátá yẹn gbogbo Babylon yẹn mùsùlùmí gbà so wọ́n gbà tọ́wọ́ àwọn Roman náà wọ́n lé wọn jáde kó bẹ̀ so gbogbo ẹ̀ náà gbà <laughs> wọ́n gba Egypt náà wọ́n gbà wẹ̀ báwọn yẹn náà ti gbà àwọn mùsùlùmí náà gbà wẹ̀ tọ́wọ́ di nǹkan dẹ́gbẹ́ gbogbo ẹ̀ wá wà lábẹ́ kí ni o agbára Islam ara yìí tóbi tọ́lọ́ bá fún àwọn mùsùlùmí nìyẹn so kótó wa tó wá di wípé àwọn tí wọ́n jẹ́ àwọn júù oríṣiríṣi ìyàlọ́ jẹ wọ́n pípẹ́ àwọn afáàjẹ kò yọ àfi ọlọ́run sọ pé ìyẹpẹrẹ òun ni ó máa bẹ fún àwọn júù lọ títí ayérayé wọn ò ní jẹ́ ẹni tí ó lè kóra jọ kankan mọ́ lórílẹ̀ ayé sọ́màkàfọ́ sọ́tọ̀ àrọ́f àyà one hundred and sixty seven ọlọ́run ọba kọ́kọ́ ṣàlàyé wípé àwọn jù wọ́n máa jẹ ìyà lọ ní títí títí títí máa fún wọn ní ìyàtọ̀ wò ni so ìyà inú ń jẹ lọ títí títí pẹ̀lú àwọn mùsùlùmí àfìyà jẹ wọn àwọn àtàwọn roman lájọ ní kíní ta lé wọn kúrò ń bẹ̀ so àwọn náà ní ọ̀dẹ̀ tí wọ́n wá tí wọ́n gbàjọba kúrò àwọn mùsùlùmí àwọn ni wọ́n jẹ́ alágbélébù kì í sí àwọn yahudi àwọn náà ní ọ̀dẹ̀ àwọn náà fi ìyà àwọn mùsùlùmí kó o di pé asalaudin alayubi o tó padà gbà bẹ́tí magdasi kúrò ní ọwọ́ wọn kó ló gbà kúrò lọ́wọ́ wọn so naam aya one hundred sixty seven sọ́tù arọ́f àwọn akáyà méjì ní sọ́tù arọ́f so aya alákọ̀ọ́kọ́ naam. wàyí tahadana rabbuka láyà bìcàtàn àlẹ́yìn ìlà yawmi al-qiyamah. ọlọ́run bá ń sọ̀rọ̀ àwọn yẹ̀wù dígbò ọlọ́run ni wà ìfìtà àdánà rabbuka ọlọ́run ọba rẹ̀ kéde ìgbé kí ni o kí ló wọ́n ṣe. ọlọ́run ni wọ́n máa gbé dìde tí ó fi dijọ́ gbèǹde àlìkìyàmà. àwọn tí ó máa fún àwọn Yẹhudi tọ́wọ́ sú al-adhab ila wọ́n máa jẹ ìyá ni ila yawm ọlọ́ni àwọn tí ó máa fún wa tọ́wọ́ sú alẹ́ àdáàbí. ọlọ́run ọba rẹ̀ lasari'ul iqab ọba tó lé ní ìyá ní bọ́lá ọba ti máa mú àánú rẹ̀ wá ní àwọn ló jẹ́ kí wọ́n o ọlọ́run ọba ọba aláforíjì ni ọba oníkẹ́ni tí wọn ọba ò ní ni wọ́n jẹ. ọlọ́run sọ pé ọba aláforíjì ni òun tí yẹn bá tẹ́ máa tọrọ dúpọ̀ àwọn foríjì wọn so ìyá ẹsẹ̀ wọn ni wọ́n jẹ náà. ọlọ́ni àwọn tí wọ́n já wọn jù ọlọ́ni ìyàtọ̀ àfi jẹ nìyẹn àwọn ọlọ́run ọba pín wọn yẹlẹyẹlẹ sórí ilẹ̀ ẹlẹ̀ wọn wà ní bẹ́ẹ̀sì kankan mọ́ ọkọ̀ tà náà fún fìlà pàbùdé ọlọ́run sọ pé a pín wọn sórí ilẹ̀ yẹlẹyẹlẹ fìlà áàdì wọn ò ní ní base a máa pín wọn sórí ilẹ̀ yẹ́lẹ́yẹ́lẹ́ wọn ò ní ní kíni wọn wà jẹ́ umaman wọn jẹ́ different people ni wọn jẹ́ káàkiri orílẹ̀ ayé wọn ò ní ní base náà. minhum salihuna wa minhum duna bí jù tí wàá náà àwọn tó ń jẹ́ mùsùlùmí náà wà nù wọn tó ń jẹ́ mùsùlùmí so àwọn kan jẹ́ mùsùlùmí àwọn kan dẹ̀ ń jẹ́ tí èsì mùsùlùmí ọlọ́run ní àtẹ̀sìn wọn ni a fún wọn ní dáadáa wọ́n sì lò ọlọ́run náà wọn náà kí ni ọ wà sẹ́. àdúbí àjẹ́ ó méjìlá fi ṣe wọn méjìlá fi tẹ̀sìn wọn lálàá yẹn jù ún èyàn á máa ti bi tẹ́sì ìyà èyàn á máa ti bẹ̀ mọ́ lọ́hùn èyàn á ti máa ti bi ọ̀rọ̀ mọ́ lọ́hùn àwọn ò ti bẹ̀ wọ́n ti bẹ̀ kan mọ́ lọ́hùn sọ̀dọ̀ àlàó yẹn jù ún sọ àyà méjèèjì ọlọ́run bá ṣàlàyé fún wa wípé ọlọ́run ti ṣàdé ń bẹ̀ pé àwọn júù wọ́n máa jẹ̀yà lọ ní tálíkì àmọ́ ọlọ́run fi dé ọlọ́run dẹ̀ ni wọ́n máa pín yẹlẹyẹlẹ lọ ni so wọn ò ní lè kójọpọ̀ wọ́n ti rí àyè kójọpọ̀ ní ìsọlọ́ ni wọn ò ní lè kójọpọ̀ wọ́n padà dẹni tí ó pín yẹlẹyẹlẹ tán yọ́ọ́yọ́ àdéhùn bá ṣe ni so ló jẹ́ pé àwọn afọ àkàngbà wípé wípé àdéhùn ọlọ́run bá ṣe yìí ó gbọ́dọ̀ tún ṣẹlẹ̀ lórí wọn lóòótọ́ ni wọ́n ti jẹ ìyà lórílẹ̀ ayé àìmọye oríṣiríṣi àdọ̀fí kílíà náà fi ìyà jẹ wọn so ọ̀dọ́ pa àìmọye wọn nípakúpa àìmọye ara ló ti fi ìyà jẹ wọn lórílẹ̀ ayé tí wọn ò tiẹ̀ fẹ́ rí wọn rárá so gbogbo ìyàtọ̀ ọlọ́run bá ti kádàrá lẹ̀ fún wọn pé wọ́n jẹ nìyẹn so bí àwọn tí wọ́n jẹ́ àwọn Júù wọn ò nípa lórílẹ̀ ayé mọ́ wọ́n kàn ń jẹyà káàkiri ayé ni so ṣùgbọ́n ìgbà tó padà wá yá àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn Britain àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ipe bóòlù làwọn ti fẹ́ fún àwọn tí wọ́n jẹ́ àwọn Yẹ̀húdí bóòlù àwọn ti fẹ́ fún wọn ní ààyè lórílẹ̀ ayé wọn ò láàyè gangan mọ́ lórílẹ̀ ayé wọ́n ti fọ́n káàkiri gbogbo ìlú kò sí nìyẹn gangan fẹ́ wà mọ́ àwọn tó jẹ́ Britain náà ti bẹ̀rẹ̀ wàhálà yìí tó ti bẹ̀rẹ̀ wàhálà yìí láti 1916 náà ti bẹ̀rẹ̀ wàhálà yìí so títí títí títí títí títí tí wọ́n kọ́ fún wọn láàyè agbára wọn ọ̀ka àwọn tó jẹ́ àwọn Philistine wọ́n fi yà jẹ gan so wọ́n wá gbé lọ sí ọ̀ǹda eh, àwọn tó jẹ́ wípé wọ́n ti ní àwọn. Eh, gúrùpù tí gbogbo àwọn tán jálágbára márùn ayé tí wọ́n wà nínú ẹ̀ kí wọ́n fọkọ àwọn gúrùpù wọ̀nyí ti jẹ́ nà àṣẹ G7 lẹ́ ń pè ní sìn so kèlè G7 náà ń pè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o àwọn tí wọ́n jẹ́ àwọn super power níbi tí wọ́n kóra àwọn jọ sí tí wọ́n kà fáwọn yẹn kan sí abẹ́ wọn so àmọ́ pé wọ́n ní alẹ́ umamu alimutẹ́ida ìyẹn ni pé United Nations òun ni wọ́n lọ gbé agbára àwọn United Nations ni wọ́n wò pé ẹ bá àwọn yanjú ẹ̀ ẹ̀dọ́ wa jẹ́ lórí fún United Nations òun náà ni United States of America so àwọn ni wọ́n fún wọn ní wọ́n ṣe wá fi lélẹ̀ wípé kí wọ́n yan àyè fún wọn ní ilẹ̀ kíni o ìlú Palestine so wọ́n náà fi lélẹ̀ ní twenty nine eleven nineteen forty seven gẹ́gẹ́ bá àwọn afa ti sọ àwọn tó ń ṣe àwọn tó ń ṣe tààrí àbáwọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ ìyẹn ló fa bí tí wọ́n wà lónìí tí wọ́n yàn fún wọn wọ́n wà káàkiri gbogbo orílẹ̀ ayé wọ́n kàn yí ẹ máa wá bẹ́ẹ̀ máa wá bẹ́ẹ̀ wọ́n kàn wá bẹ́ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan so àwọn mìíràn ti darapọ̀ mọ́ wọn tí wọ́n ètò àwọn náà ti fẹ́ yàn káàkiri ayé wọ́n ti ní gbogbo ẹ̀ wọ́n ti pọ̀ pẹ̀lú pé wọ́n ti fẹ́ yàn káàkiri ayé àwọn náà ti níyàn tó pọ̀ wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti wá ń lọ kálukú wọn wá ń padà síbẹ̀ yẹn wọ́n wá fẹ́ sọ bẹ̀ yẹn di ààyè fún ara ìdáwọ́kọ̀ fún wa gángan òsùn mọ́ Jerusalem wọ́n bẹ̀rẹ̀ sí gbà díẹ̀ díẹ̀ wọ́n pe àyè àwọn gangan òun ni bẹ̀rẹ̀ so ìyẹn ni ìjà ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ títí dòní olónìí ìyẹn ló fi jẹ́ pé àwọn afá gbà wí pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìpè wọn ò tí ì jẹ ìyà tó yẹ kí wọ́n jẹ ìpè ìbàjẹ́ tí ń ṣe lórílẹ̀ ayé wọn ìbàjẹ́ tí wọ́n ń ṣe yìí o wọn ò tí ì jẹ ìyà yẹn wọ́n máa padà jẹ àwọn kan gbà yìí pé àyà yìí alákọ̀ọ́kọ́ ló ti ṣẹlẹ̀ síwájú wípé ẹlẹ́ẹ̀kejì ò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn apá àtàn jẹ́ àwọn mufasirun tó ṣáájú lọ àwọn gbà wípé kí ni o méjèèjì ló ti ṣẹlẹ̀ àwọn sálàbù tó ṣáájú lọ wọ́n gbà pé kí ni o ọ̀rọ̀ Ibn Abbas ó ń dálà pé méjèèjì ti ṣẹlẹ̀ àtàwọn sọ́ọ́bà mi náà tó ń sọ̀rọ̀ ó ń dálà pé kí ni o méjèèjì àtàwọn tàbí yìí mi tó ń sọ̀rọ̀ làwọn afáà fi jẹ́ pé àwọn afáà wa ẹ̀bùn sọ wípé ká gbà wípé méjèèjì torí pé a lè tú kùránì àyàfi pẹ̀lú àwọn nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni anasu ẹ̀rí tó wá bẹ́ẹ̀ a rí kùránì àfi tú kùránì ẹ̀rí kan nù tá a bá fi kùránì tú kùránì kí ni ọ ẹ̀rí kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ká fi àwọn àkùwálùlẹ̀ mufasirin ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ tí àwọn àfáà tó ti ṣe tẹ̀fsíìrì látọ̀dọ̀ àwọn sọ̀hábà wa ebe gbogbo àwọn àfáà oní tẹ̀fsíìrì ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ lẹ́ẹ̀lẹ́ tó bá gbé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn bá lọ ọbẹ̀ tí wọ́n bá fi lè panupọ̀ lọ́bẹ̀ àmọ́ lọ́rọ̀ wọn àkọ́kọ́ ọ̀rọ̀ pé lọ́bẹ̀ ká lọ́rọ̀ wọn. nǹkan ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àlewákíhù ẹlẹ́ẹ̀kẹta nìyẹn àlewákíhù ní ti bá ń ṣẹlẹ̀ a máa wo ohun tí ń ṣẹlẹ̀ tí a bá sọ pé kí ni yo nǹkan tí ń ṣẹlẹ̀ kò bá mú pé kó rí bẹ́ẹ̀ àwẹ̀ ìdíwọ́ náà lè lo làákàyè sí kùránì ò lè mú nǹkan kan wá tí ó wàá jẹ pé yọ̀ọ́ wàá tako làákàyè wọ́n àkùránì sọ wípé tó bá dásìkò kan àwọn ọkùnrin ó dobìnrin àwọn obìnrin ó dọkùnrin ah, kò pọ́síbù kò pọ́síbù ẹ̀rí gbọ́dọ̀ wà so nǹkan tó bá ń ṣẹlẹ̀ nígbà míì tí làákàyè rẹ bá tako kùránì ò lè mú wá lọ́jọ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́yẹ̀ bá ń wo èèyàn lè fi túmọ̀ Kùránì lọ́jọ́ pé àwọn tẹ́jà àwọn àṣírùn nǹkan tí ń ṣẹlẹ̀ làwọn ń wò lọ́wọ́lọ́wọ́ àlèwọ́ àkẹ́rà ẹgbẹ́ nǹkan tí ń ṣẹlẹ̀ ni wọ́n ń wò lọ́wọ́lọ́wọ́ òun náà fi ń túmọ̀ wípé àwọn kan gbà wípé méjèèjì ti ṣẹlẹ̀ síwájú àwọn kan gbà wípé ìkan ló ti ṣẹlẹ̀ ìkan yòókù ṣe kí ni ó ó ń bọ̀ wá ṣẹlẹ̀ àwọn kan gbà wípé méjèèjì ò tí ṣẹlẹ̀ àwọn pé méjèèjì ò tí ṣẹlẹ̀ so olóbi jẹ́ pé ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ márùn-ún ni ìgbà yẹn la máa yanjú lẹ́yọ kọ̀ọ̀kan so a ti mọ ìtàn nísìn báyìí gbàdá ti mọ ìtàn a ti mọ ìtàn àwọn Banu Isra'il ibi tí wọ́n bá lé ayé wọn já àti mọ̀ báyìí nísìn ibi tí wọ́n wà nísìn àti mọ̀ so aya kurani yìí ó ní a lọ sínú ẹ̀ aya kurani ó ní a máa lọ sínú ẹ̀ ẹ̀ yẹ ká aya kurani màá máa sàlàyé àwọn wọ́ọ̀dù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ màá tún padà sàlàyé tí wọ́n fẹ́ máa mú ẹnì kọ̀ọ̀kan màá máa sọ bí àwọn èèyàn ti mú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n ń lò àtakò kọ̀ọ̀kan tí wọ́n ń lò màá máa sàlàyé ẹ̀ díẹ̀díẹ̀ màá tún padà sàlàyé nígbà tí mo bá ń sàlàyé ẹ̀ stand ẹnì kọ̀ọ̀kan náà ọ̀dẹ́ pé wọ́n mú pé ó ti ṣẹlẹ̀ àkó ti ṣẹlẹ̀ nam waqadayna ila bani Isra'il. waqadayna ila bani Isra'il ọlọ́run ní àti kádàrà àwọn afẹ́ránṣẹ́ sí abani Isra'il fil kitab nínú ìwé náà. ọlọ́run ní ẹ máa bà ilẹ̀ ẹlẹ́jẹ̀ lẹ́ẹ̀mejì àwọn tí wọ́n jẹ́ àwọn àfa kan kan sọ yìí pé àwọn ò lè gbà pẹ̀lú ọ̀rọ̀ yìí ẹ balẹ̀ ẹlẹ́jẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n ní kìí ṣe ẹ̀ẹ̀mejì ní àwọn Banu Israel ni wọ́n balẹ̀ ẹlẹ́jẹ̀ ìbalẹ̀ ẹlẹ́jẹ̀ ẹ̀ẹ̀mejì yẹn gbọ́dọ̀ jẹ́ ìbalẹ̀ ẹlẹ́jẹ̀ ẹ̀ẹ̀mejì tí ó rí tí ó kí ó gbọ́dọ̀ jẹ́ al-ifsad al-am. al ifsad al am ó gbọ́dọ̀ jẹ́ ìbalẹ̀ ẹlẹ́jẹ̀ tó máa jẹ́ pé gbogbo ayé ló máa kárí gbogbo ayé gbọ́dọ̀ mọ̀ wípé wọ́n ṣe kí ni ó wọ́n balẹ̀ ẹlẹ́jẹ̀ ẹ̀rí táwọn afáàyàn mú wá nìyẹn wípé gbogbo òdẹ́lẹ̀ tí wọ́n bàjẹ́ ilẹ̀ mélòó áìdùmọ̀kọ́ dásà níbìkan tí wọ́n mọ̀ pé yàn kan ṣẹlẹ̀ mọ́kà ilẹ̀ tí ò tóbi ilẹ̀ mélòó náà bàjẹ́ àtúntò wọn tún pín àwọn sí méjì wọn tún ẹyọ kan ìgbésọ ìfisàdù yẹn ò kì í ṣe kí ni o ìfisàdù lè am wípé ìbalẹ̀ tó tẹ̀ balẹ̀ jẹ́ kéré sẹ́ẹ̀ méjì ẹni tí wọ́n ní pé ìbalẹ̀ jẹ́ wọ́n ojú ṣé kí ni o kìí ṣe wọ́n ti balẹ̀ jẹ́ láìmọye láìmọye láìmọye láìmọye lórí ìgbésẹ̀ náà dáná bẹ́ẹ̀ rí ìbalẹ̀ jẹ́ yẹn ìbalẹ̀ jẹ́ yẹn gbọ́dọ̀ jẹ́ èyí tí tọ́lá bá bilẹ̀ mẹ́ṣẹ̀ rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ tí ó tóbi ṣùgbọ́n àwọn afọ́tò àwọn afọ́ntẹ́fisì tó ṣáájú lọ wọ́n ní ọlọ́run bá kàn mẹ́ṣẹ̀ méjì ní lóòótọ́ ló pọ̀ ọlọ́run náà fi ṣe ibúra lásán ni pé kò nọ́mbà yẹn ọlọ́run bá ò ní jẹ ayọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ọlọ́run ní di nọ́mbà wọn. so pe ó gbọ́dọ̀ jẹun tó fojú hàn ibi tí wàhálà alákọ̀ọ́kọ́ tó ti kọ́kọ́ sùn jáde nínú kátàkálukú wọn fẹ́ túmọ̀ ẹ̀ tààlù. tààlù náà ni wàlá tààlù náà olúwa kẹbíyàrá wàhálà tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn àwọn kan sọ yí pé wọ́n sọ ń ẹ ẹ máa jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí ó wa arrogance sọlọ́run ọba ní ìwà arrogance tó tóbi wọ́n ní tí àlàyé túmọ̀ sí ní istakbara àwọn ẹni pé rárá ìtọ́lọ́wọ́n bá sọ ní pé ẹ máa lágbára lórí gbogbo àwọn èèyàn tẹ́gbẹ́ pàdégbé ẹ̀yin lẹ ní odidi ẹ̀dẹ́gbẹ́ ẹ̀ ń kọ́ńtró ayé ẹ̀ dáwọ́là ẹ̀ẹ́mì ìṣèjọba pé tẹ́lẹ̀ mọ̀dájú àgbẹ̀ yìí lẹ́ ń ṣe kí ni o lẹ́ ń kọ́ńtró gbogbo ayé pátá yẹn ni pé ẹ kọ́ńtró ẹ ga lórí gbogbo àwọn èèyàn ní gíga tí ó tóbi wọn ni kò dẹ̀ tí ì sí nú ibì kankan rí tí àwọn tó jẹ́ àbámi ìsọ tẹ́lẹ̀ kí ni o tí wọ́n ga lórí gbogbo ayé rí kò tí ì sí. Nam wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni o wọ́n ẹ̀sẹ̀ gbé ni so àwọn méjèèjì yẹn kò tún ni? nìyẹn ṣùgbọ́n àwọn méjì àmùfà sílùú sáyẹn wọ́n ní pé ẹ ṣe gidi máa ń ká ẹ lórí gidi o lórí ilẹ̀ ni ẹ yàpọ̀ ọlọ́run ọba ẹ ní tẹ́ni tọ́lọ́run ọba ní kẹ́ ẹ ṣe tọ́bi jẹ́ pé ìtumọ̀ tí kálukú wọn túmọ̀ rẹ̀ kí ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni náà. fàyìnlá já àwọn àdúrà nígbà tí ìlérí ìyá alákọ̀ọ́kọ́ tó bá wá dé nam. ba'athna ibadan lana. àwa máa gbé dìde fún yín ìbádánlànà ibi bẹ́ẹ̀ náà ó wá di wàhálà wọ́n ní ìbádánlànà ọlọ́run sàbí ti ìbádùn síra rẹ̀ gbogbo àwọn tó fìyà jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn bànú Ísírẹ́lì kèfèrí ni wọ́n kùfà bùkásọ̀rù kò í ṣe mùsùlùmí jàlúùtù ò kì í ṣe mùsùlùmí gbogbo àwọn tó bìyà jẹ wọn kèfèrí ni wọn ọlọ́run sọ pé ìbádẹ́ńlànà pé mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ <laughs> wípé kí ni <laughs> wípé àwọn adarọ́gbọ́dọ̀ jẹ́ o wọ́n gbà wípé mùsùlùmí ológbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ kèfèrí bó dẹ̀ jẹ́ wípé àyà kan wà ní sọ́tà ní am one twenty nine ọlọ́run ọba máa fi kèfèrí a máa fi alábòsí alábòsí alábòsí a máa jẹ́ mùsùlùmí alábòsí a máa jẹ́ kèfèrí nínú wọn yàtọ̀ inú sábẹ́ ọlọ́run ni pé wà kàdálíkà nù wálé. kàdálíkà nù wálé bàdọ̀ ọlọ́run ní bá a ti máa ń fún lágbára nìyẹn àámú ẹni tó bá jẹ́ alábòsí kan àájẹ́ ò lágbára jẹ́ alábòsí kan lọ kó fìyà jẹ ọ̀rọ̀ pẹ̀lú nǹkan tí wọ́n bá ṣe iṣẹ́ àwọn afáàní ọlọ́run lè fi àwọn mùfàsírùn tó sáwọn ọlọ́run lè fi ìyà alábòsí kó fi fẹ́ jẹ alábòsí. wọ́n bụ àwọn méjèèjì wọ́n jẹ ọlọ́run ọba ó wá kú kí ni o kí wọ́n dáhùn kí ni o ìbádán lánàá so ìdókù máa dáhùn ní wípé ìbádán lánàá wọn ní ẹ kọ́kọ́ lọ wò náà ọba ò sọ wípé kò sábì wí ni kí ni o. ìtọ́lọ́run ọba sọ ni wípé ìbádán lànà wọn á ní ọlọ́run bá ti lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú kùránì téèyàn bá lọ síbi ọ̀rọ̀ ọ̀rọ̀ jésù sọ ọ̀rọ̀ isa bínú mariam so téèyàn bá lọ síbi ọ̀rọ̀ nínú sọ́tù maida nínú sọ́tù maida wípé ọlọ́run ọba lo ìbádán bẹ́ẹ̀ kẹfẹ́ rí lọ́lọ́run ọba dẹ̀ gbà lérò bẹ́ẹ̀ so ọlọ́run ọba lo kí ni o ìbádá níbi parí sọ́tún Maida tọ́lọ̀ bá ti sọ sọ́tún one hundred and sixteen to one hundred and eighteen so into adibu um fa inna hum ibaduka. wọ́n ní ọlọ́run into adibu um àwọn tó pe Jésù lọ́lọ́run tẹ́ ń pè lọ́mọ ọlọ́run olùdó bá fìyà wọ́n fa inna hum ibaduka ó bí sàbí tiẹ̀ gan gèdè nídẹ̀ ni wọ́n ẹ yà sọ wípé ìbádùn so ọlọ́run náà sàbí ti ara ẹ̀ sí ara ẹ̀ kí wọ́n pè é lórí nẹ́kẹ́ wa gan ìbádùn lànà so wọ́n ṣàlàyé fún wa wípé ọlọ́run ọba a máa lò bẹ́ẹ̀ wípé so kò sí nǹkan tó sọ wípé kò lè jẹ́ kí ni o kò sí nǹkan tó sọ fún wa wípé dandan wípé àwọn eléyìí gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí sọ àwọn yẹn tẹ̀ sọ wípé ìbádán tí wọ́n lò yẹn wípé n tó gbọ́dọ̀ jẹ́ nusọ́tù furukọ́nù náà àyà sixteen or seventeen ọ̀rọ̀ ni àhántún àdìlálítún ìbádí àùláì nusọ́tù furukọ́nù ọ̀rọ̀ ni àhántún adilalitun ibadi awula aya sixteen aya seventeen so ọlọ́run ní ṣé ẹ̀yin lẹ sọnù àwọn èèyàn mi yìí àwọn èèyàn mi yìí sẹ́yìn lẹ sọ wọ́n nù so wọ́n ní ẹ mọ́gbà ẹ mọ́sọ fún wa yìí pé ẹ ń bá di jẹ́rù sí lọ́wọ́ ọba ábídù pé jámù ẹnìkan ní máa ń jẹ́ kí ni ó ìbáàdù ibi ẹni bá jẹ́ abudu jámù tí ẹ máa jẹ́ kí ni ọ abidu wọ́n ní ọlọ́run ló bẹ́ẹ̀ nu kùránì so n tẹ́ ká gbà náà nìyí pé méjèèjì lè jẹ́ kí ni o o lè jẹ́ ẹni ọlọ́run ó sì lè jẹ́ kí ni o ẹni tí èsè ẹni ọlọ́run so ara wàhálà ti ẹni bí kálukú wọn ti mú ọ̀rọ̀ yẹn wá máa ní sìn àwọn tó dúró wípé àwa mùsùlùmí la fìyà jẹ wọn ìtàn dúró lórí ni pé kí ni o ìbádàn lànà wípé àwọn ẹrú sí ọlọ́run pé wọ́n ní òní kí ni ó. òní bá a ṣe ṣẹ́dídì fàjà sòkìlà so ọlọ́run bá ní kọlifẹ́ àwọn yẹn òní bá a ṣe ṣẹ́dídì wọ́n ní mùsùlùmí náà nínú àwọn tó ti gbalẹ̀ ayé kọjá àwọn yẹn náà àwọn yẹn náà àwọn tá a sọ lẹ́ẹ̀kan yẹn náà àwọn romans àwọn náà jẹ́ òní bá a ṣe ṣẹ́dídì tó gbá náà tó kọ̀ntró ayé làwọn náà àwọn tó jẹ́ àwọn wọn tó ń wáyé náà àwọn tó ń kọ̀ntró náà wọn náà ń gbà tó ń gbà bìkan káàkiri bẹ́ẹ̀ làwọn mùsùlùmí náà jẹ́ so. Uh, ibẹ̀ yẹn ò ní wàhálà kankan so ibi ìbádàn yẹn náà ni pé àwa mùsùlùmí nìkan ló wá fẹ́ jẹ́ ń bẹ̀ yẹn so àwọn yòókù kèfèrí gbogbo àwọn tó ń lo ilé ayé yẹn mùsùlùmí nìkan ló sì jẹ́ pé <laughs> ó tún lágbára kò sẹ́ni tó tún lágbára mọ́ tó ju mùsùlùmí lọ naam fàjásù. fàjásù kìláàlà dìyàr. fàjásù kìláàlà dìyàr wọ́n wá ń wọ inú àárín gbùngbùn inú ilé ìyẹsẹ̀lẹ̀ síbù tásọ̀ tásọ̀ lẹ́ẹ̀kan ó wọnú kí ni o àárín gbùngbùn inú ilé ṣùgbọ́n ti jàlúùtù kò ṣẹlẹ̀ jihadi lọ́sẹ̀ kan gbé lọ́wọ́ kọ́kọ́ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé ni o wọ́n lọ jáde lọ jagun ni ìta wọn lọ jagun kò sẹ́ni kan tó wọnú ilé lọ bẹ́ẹ̀ ni kankan ẹgbẹ́ àwọn kan sọ wípé ìfìyàjẹ ó wáyé pẹ̀lú sábàbí ànábì sí àwọn àwọn àwọn tó jẹ́ àbánú Ísírẹ́lì tó bá ànábì gbé ní Mádínà pé lọ́lọ́wọ́ bá ń sọ bẹ́ẹ̀ pé ànábì fìyàjẹ wọn wọ́n sì wọ inú ilé ti àwọn kan nínú wọn irú àwọn tó bẹ́ẹ̀ lé jáde àwọn àbánú Nàdírì wọ́n dẹ̀ ń gé gbogbo kí ni wọ́n báyìí pé so àwọn ẹ̀fà jáàsù kìlá àlàdìyà so <coughs> so àwọn mùsùlùmí ti fìyà jẹ wọn àwọn kan gbà pé ìfìyà jẹ kan ti wá láyé ànábì tẹ́gbẹ́ lànábì jẹ gbogbo àwọn ará àwọn yẹ̀wúdí tó bá ànábì lò ní Mádínà so wọ́n já àwọn ànábì tí wọ́n dẹ̀ àwọn sá wọ́n dẹ̀ wọnú kí o fà jáàsù kí o kìlá àlàdìyà so náà wàkánná. wàkánná wàdàn so wàkánná wàdàn mafuulan ẹ̀rọ àdéhùn lélẹ́yìí ìtọ́jẹ́ àdéhùn tó ti jẹ́ ṣíṣe àwọn kan gbà pé àwọn kan gbà pé àwọn túmọ̀ ẹ̀ sí pé alákọ̀ọ́kọ́ ti lọ nìyẹn káànà wà dàmú àwọn káànà gbà mí àwọn túmọ̀ sí pé ọlọ́run sọ pé àdéhùn tí ó jẹ́ ṣíṣe ni ọlọ́run lè sọ bẹ́ẹ̀ káànà lè sọ bẹ́ẹ̀ gbà mí. <laughs> naam. ọlọ́run súnmọ́ ọ̀rọ̀ làkún. súnmọ́ rọ̀dá dínà làkún sọ àwa tún wá dá padà fún yín kẹ́ ẹ lè lọ padà kẹ́ ẹ lágbára lé wọn lórí wọ́n ní kò síbi tí bàánú Israel tó ti lágbára lórí ẹni kankan ju ibi dáúlà eh, jàlúta àti tọ́ta sọ lẹ́ẹ̀kan yẹn Mùtásọ̀rù kò lágbára lé lórí ibẹ̀ nìkan ni wọ́n ṣe kí ni o ọ̀nà láàbùn tẹ̀sí náà dẹ̀ mọ́ wáyé pé ibẹ̀ ni wọ́n ti lágbára lórí kí ni o lórí àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn jàlú tí wọ́n jẹ́ àwọn Gòláyàtì wọ́n padà lágbára lé wọn lórí ṣùgbọ́n lílágbára lé wọn lórí yẹn wọ́n kàn wí ni wọn wọ́n gba kí ni wọn padà wọ́n sì ń kọ́ńtù nǹkan náà kìí ṣe pé wọ́n wọ́n fìyà jẹ wọn lọ àwọn náà sì tún dúró wọ́n kàn wọ́n tún gbára wọn jà lọ́kàn ni tẹ́bá náà ní kánúrà náà lọ yóò borí èèyàn yóò tún lágbára lẹ́yìn yóò tún fìyà jẹ èèyàn lọ yóò tún wá sí ewu ẹ lọ wọn kàn jàǹbá tún fìdí wọn dẹ̀ wíìnì wọn ó tán so jẹ́ pé ara gbólẹ̀ yẹn ni pé káràtàn àlẹ́ yẹn pé kò síbi tí ẹ̀rú di ti níbi kan dáa pé òun ni wọ́n ń kọ̀ǹtú àwọn èèyàn kan tẹ́ pé ọwọ́ ń fìyà jẹ wọn àbọ̀nà wọn ń kọ̀ǹtú wọn ìgbé rárá kò sí náà. وأمددناكم بأموال وبنين ọlọ́run ni àwọn akùnyin lọ́wọ́ ẹ ní ọmọ ẹ ní owó ẹ lọ́mọ akùnyin lọ́wọ́ wàjà àdúrà. ọlọ́run ni àwọn àṣeyìn lẹ́yìn tí ó wà pọ̀ àwọn tó ń àwọn sọ àwọn tó ń àwọn tó ń tú àyà yìí sọ pé wípé wọ́n ẹ̀sẹ̀ ń pọ̀ lásìkò ayé tá a wà ní ìsinmi wọ́n ẹ̀sẹ̀ ń pọ̀ gbogbo bí wọ́n ń kóra jọ sí yẹn wọ́n ti ń pọ̀ àwọn yẹn ń kún wọn lọ́wọ́ wọ́n ń pọ̀ pé gbogbo wọn àtẹnudẹ́jẹ́jú àtẹnudẹ́jọ́jú pé wọ́n ẹ̀sẹ̀ ń pọ̀ ní ìsinmi sọ́wọ́ ò tí ì jẹ̀yà yẹn. ìgbẹ́ pípọ̀ àti ìbò ní ti pọ̀ àwọn tẹ́gbẹ́ wọn ìyá náà fi jẹ wọn tí wọn ò níbi kankan tí wọ́n dúró sí. ìbò náà ti pọ̀ so ìgbà náà ó wà ní wọ́ọ̀dù tẹ́lẹ̀ pé wọ́n ìlà sáà tún àfẹ́sàn ọlọ́run tí ẹ bá ṣe dáadáa ẹ ṣe dáadáa fún ara yín gbogbo àyà yẹn máa túmọ̀ rẹ̀ bí ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ìdíkálukú wọn gbà lérò ti ẹnìkọ̀ọ̀kan tó túmọ̀ tẹ̀fsíìrì ti tiẹ̀ nǹkan tó túmọ̀ sí i so bó pé wàrà wàrà náà ni ó parí tẹ̀fsíìrì ọ̀hún náà so so so torí àwọn tó ṣáájú wa náà láfàrà bẹ́ẹ̀ tẹ̀lé so ọ̀dẹ́ bá ṣe dáadáa àṣàǹtún àǹfẹ̀sìkún ẹ̀ ṣe dáadáa fún ayé tẹ́ ẹ bá dẹ̀ ṣe àìdá ẹ ṣe fúnra yín náà mọ́. àìdá já àwọn àjò àkẹ́rọ̀ tì ní ẹ̀sùn ọlọ́run nígbà tí wàádùlẹ̀ àkèrọ̀ ti ìyá àtẹ̀tọ́ gbẹ̀yìn tó bá dé làǹkan gbà yí pé ìyá gbẹ̀yìn yìí ó ẹni tó jẹ́ khalifa àtàwa mùsùlùmí òun ni ó fi ìyá gbẹ̀yìn yẹn jẹ wọ́n ẹbí ẹni bẹ̀rẹ̀ yẹn ni pé àlífàtúmọ̀ àdí pé òun ló máa fi ìyà tó bá gbẹ̀yìn yẹn kí ni àlífà mùsùlùmí ló fi ìyà tó bá gbẹ̀yìn ìyà tí ń bọ̀ á jẹ ìyà tó gbẹ̀yìn yẹn pé kò tí ì ṣẹlẹ̀ rárá náà mú. lìyàsú ojú wa láti wá fi ojú yín rí rèdèrèdè wàlíyẹ́dì kúlù ní mọ́sìjìdà kà máa dákọ̀lù awàlámọ̀rọ̀ wọ́n ní tí wọ́n dẹ̀ tún wá wọ inú mọ́sálásí. Si gẹ́gẹ́ bí wọ́n ti wọnú mọ́sálásí lákọ̀ọ́kọ́ wọ́n ní ẹrú ọbẹ̀ yẹn àwọn tó wọ mọ́sálásí lákọ̀ọ́kọ́ náà wọ́n gbọ́dọ̀ wọ mọ́sálásí lẹ́ẹ̀kejì ìgbẹ́ wọn dẹ́gbẹ́ fàlìyẹ̀dìkúlù àlìmọ́sìjìdà ẹ̀yẹ́ nìfẹ́ kí wọ́n lè wọ mọ́sálásí gẹ́gẹ́ bí wọ́n ti wọ mọ́sálásí lákọ̀ọ́kọ́ wípé ó ní báwọn tó wọ mọ́sálásí.

wọ́n máa wọ mọ́sálásí kí wọ́n lè wọ mọ́sálásí gẹ́gẹ́ bí wọ́n ti wọ mọ́sálásí yẹn lákọ̀ọ́kọ́ àyàfi tó bá jẹ́ pé àwọn tó wọ mọ́sálásí lákọ̀ọ́kọ́ yẹn wọ́n máa lọ sí outside ó dẹ̀ ká rẹ́ẹ̀dì tí ó fi lọ bẹ̀ <laughs> so so clear so adisi rẹ wọ́n gbà pé mùsùlùmí lọ́gbọ́dọ̀ jẹ́ méjèèjì so ní ọwọ́ ta kọ̀ọ̀kọ́ oní ẹni ó ṣe ni wọ́n gba mọ́sálásí Jerusalem yẹn padà lọ́wọ́ wọn wọ́n tó wá padà tó wá gbà padà mùsùlùmí tó wá gbà kí yóò tún wá gbà lọ́wọ́ wọn. so wọ́n wá láti wá wó gbogbo nǹkan tí wọ́n kọ́ síbẹ̀ má ala òbó wọn bá ti má ga síbẹ̀ tẹ̀tẹ̀pẹ̀ ọ̀ táwọn jù tó kọ́ síbẹ̀ ń bọ̀ wá wó gbogbo ẹ̀ so a máa kọ́ntínú lọ lọ́la inshàlá subhanaka wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún akọ ẹ̀ka ìfọwọ́sí fóònù mi náà. sáwà ìfún ẹ bá ń kí wọn ìsáré bá ń kí wọn ní mo yóò sún ẹsẹ àná. nítorí kí ó bá jẹ́ àǹfààní fún àwọn tí ó tún lọ gbọ́ ìkọ́dé tẹ̀sán yìí ti fẹ́ dọ́dọ̀ àtọ́rẹ́ náà. Number one, number two, three, four, five, six. Number one. Kí àwọn obìnrin kọ ìbéèrè wa? Àwọn ìpàdé wa. Àwọn akọ́sọ̀rọ̀ ni wípé ìgbà tí ìfàkùn ṣàlàyé fún wa àwọn ṣàlàyé wípé bí àwọn èèyàn ṣe ń gba ẹgbẹ́ ìjọba lọ́tún lọ́sì. wọ́n á bèrè kí lásìkò ìjọba àdàbọ̀ àfihàn sọ́dà ǹjẹ́ ṣé ìjọba ànábì ṣe orí àmẹ́dínà pẹ̀lú mẹ́kà nìkan ló bèsì lórí àbí ó extend lọ sí àwọn ìlú mi bíi Lebanon and also so question lẹ́ẹ̀kejì ni pé mo fẹ́ kí ustaz bá wa ṣàlàyé lórí akíkọ̀ọ́ ilé Islam torí kọ́ tó jẹ́ tèrè question yìí ni wípé àmọ́ báwọn bàbá wa ṣe ń ṣe àkíkọ̀ lénìí ọ̀rẹ́ mi kan wá ṣe àkíkọ̀ ó kàn dáná kalẹ̀ ni so wọ́n ní kò sí lecture kò sí ọ̀kan jẹ́ ṣé yẹn ni súnà ni àbí báwo ló ṣe yẹ ká ṣe gan nínú Islam. نعم الحمد لله رب والصلاة والسلام على رسول الكريم. ìbéèrè tí wọ́n béèrè alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ìjọba ìsìláàmù ibo ló máa dúró mọ ṣé maka àti madina òun ló máa dúró mọ ni sọ. So, ṣé maka àti madina òun nìkan ló máa dúró mọ́ ni